أعوذ بالله من الشيطان الرجيم لقد أخذنا ميثاق بني إسرائيل وأرسلنا إليهم رسلا كلما جاءهم رسول بما لا تهوى أنفسهم فريقا كذبوا وفريقا يقتلون أعوذ بالله من الشيطان الرجيم لقد أخذنا ميثاق بني إسرائيل وأرسلنا إليهم رسلا كلما جاءهم رسول بما لا تهوى أنفسهم فريقا Nígbà fún ọlọ́wọ́ bá ṣàkánù ọ̀rọ̀ sàárà eléyìí tó ti fi àánú rẹ̀ tó fi tẹ́wà lẹ́yìn tó ti tà á gbogbo rẹ̀ ní ìjọba ìyá nínú. كيف يواجه تفسير سورة الذين آية قول الذي آية àlùkáwà ní kọ́wá padà jàmbá àdéhùn náà wọ́n tẹ̀lé làákàyè wọn wọ́n tẹ̀lé orí wọn kọ́wá gbé lékè òmìnir ọlọ́run. ẹnì yóò tó bá ti bá wọn lọ nínú orí wọn àti fẹ́ẹ́lú wọn ọ̀rọ̀ tó bá ti dé ní wọn bẹ́ẹ̀ ni wọ́n gbà wọlé. ewu tó bá yapa sí orí wọn tọ́yà pàṣẹ fẹ́ẹ́ wọn wọn á dá padà. ọlọ́wọ́ bá wọn sọ sí wáyà yìí pé àkọ́dé àkọ́dé níbi tá a kọ́ bá ní ìwé ìsọ̀ kí ẹ. ọlọ́wọ́ ti pàpà á ti dá àlùkáwà bíi ìtẹ̀lé lọ́dọ̀ àwọn ọmọ ìsọ̀rọ̀ àdéhùn. ọlọ́run gbogbo ìgbà yẹn tí rẹ̀ fẹ́ kọ̀ọ̀kẹ́ bá ti wá gbá ọ tó ti pé ohun tí rẹ̀ fẹ́ yẹn mú wá ọ̀pá pọ̀pọ̀ fẹ́ ẹ̀bí wọn òfin tó kó wá pọ̀ àpapọ̀ láta yìí wọ ọ̀pọ̀ àpapọ̀ fẹ́ẹ́ ló wọ parí tó káńtà kó ọ̀parí sọ èyí ìyá kòtò lọ. níbẹ̀ yẹn wọ́n á àwọn ọ̀kẹ́ sí rọ́nà àwọn ẹ̀mẹ́bí ọlọ́wọ́ bá kí ló fà á nítorí pé ohun tó kú wá ọ̀bá làákà yẹn wọ kò sì bá fẹ́ẹ́ wọ. nínú àwọn àtẹ́bí bí wọ́n á pa àwọn òbí nítorí ẹ̀ wọ́n á lòun tó kú wá ọ̀bá làákà yẹn àwọn ohun sì bá ìfẹ́ lù àwọn ohun. ọlọ́run ọba ó sọ fún àwọn ẹ̀yà tó tẹ̀lé bí wọ́n á ألا تكون فتنة فعم وصم ثم تاب الله عليهم ثم عموا وصم كثير منهم والله بصير بما يعملون. الله وحسبوا أتيت ثم ألا تكون فتنة ìyẹn ni pé ó tó wọ ìyẹn ni pé aláyẹ̀sára dábàdà ló ń ṣàwúrò àlámọ́ sọ́dọ̀ ọ̀hún. kí náà burú bí kọ́mọ́ tuntun rí ìwà àbàjẹ́ wọn tí wọ́n wù fọ̀tàrẹ́sà adílágbóró gorí ìbàjẹ́ yẹn ó gorí ìṣekúṣe tí wọ́n ti yẹn fàáhùn wọ́n sọ fún ọ láburú tó sórí rẹ̀ òun ni pé wọ́n kọ́ lójú ánìlì hàpì wọ́n kọ́ lójú kó níbi òtítọ́ wọ́n tọ́ kó wọ́n ti létí wọn kó dodo òtí ẹ̀gbọ́nà tó ń yọ dodo lẹ́yìn ìgbà yóò kò tọ́ dá lọ́rùn àlẹ́ yìí ayé bí má dá dúró bíi lẹ́yìn ìgbà yẹn ọlọ́run ọba wa gba ìwé lókè wà dá wọn gẹ́gẹ́ bí ìṣèṣẹ́ ọlọ́run ọlọ́run tó padà forí ni wọ́n tó mọ̀ àmọ́ wọ́n mọ̀ tó wọ́n bá tó bọ́ lórí lẹ́yìn ìgbà yẹn wọ́n òródodo wọ́n tó tó wọ́n òtútọ́ òdodo wọ́n ti ẹ̀mọ́ lẹ̀ tó ń fi débi òdodo ọlọ́run bá ní tẹ̀sí òun ti ní ọ̀pọ̀lọpọ̀ wọn lórí lẹ́kùn wọ́n wọ́n ó sì rọ̀ ìmọ̀ ẹ̀ torí bí ọlọ́wọ́ ọba aláàrífẹ́ mi nípa ohun táwọn ọmọ ìsirahílù yẹn ń ṣe ọlọ́run lẹ́gà sí wọn ó sì dìmọ̀ nípa ohun tí wọ́n lẹ́tọ̀ọ́ sí ó dìmọ̀ nípa ẹni tó lẹ́tọ̀ọ́ sí mọ́nà ọlọ́run mọ̀ ẹni tó lẹ́tọ̀ọ́ sí sí náà ọlọ́run mọ̀ nínú wọn àwa níbẹ̀ ṣíṣe kẹfìrí àwọn ọkọrin yó kí ló fà táwọn ọkọrin yó sápẹ́ lórí tí wọ́n fi di kẹfìrí. bákan náà àdẹ́bí Ìsá àlejò sọlá lọ sọlá pípépè pípépè lọ sí tọ̀hìn tó yàtọ̀ sí ohun tí àwọn ẹni tó ń fẹ́ra ọlọ́mọ lẹ́yìn rẹ̀ tó yàtọ̀ sí ohun tó wà lórí ẹ̀ ọlọ́ba wa fẹ́ sàlàyé fún wa ibi àdìjẹ àwọn tó ń gbẹra àwọn ọkùnrin yóò yẹ tó ń gbẹra ọlọ́mọ lẹ́yìn àtẹ̀lẹ̀ àyíká àlejò sọlá tó sẹlẹ̀ kẹfẹ́rí ni wọ́n bóun ni wọ́n ti ya kẹfẹ́rí ọlọ́run fẹ́ sàlàyé rẹ̀ fún wa nínú ayọ̀ ọlọ́run ní làkọ́jú káfíńà lẹ́sí ní sọlá àwọn àlùmọ́sí ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé إسرائيل نعبد الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار فقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم فقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. الله أنصار لذي الدجال ọba ọlọ́run ọba dájọ́ ìtẹ̀fírí fírọ́kì sọ̀rọ̀ fífẹ́ ní gbogbo àkójọpọ̀ ìjọ àwọn ọkọrin yóò kéde nínú wọn. èyí yóò fún ọba àjẹ ọba àjẹ ayọ̀dẹ ọba àjẹ fúnni èyí orí ọjẹ. nínú àwọn ẹni tó ń sọ pé mọ̀síwù pé ọba ọlọ́run ni tó ti bọ́ lọ́wọ́ ọba àlejò ọlá ọ̀gá ju ohun tí wọ́n sọ yìí lọ ó sì bọ́ tayọ rẹ̀. irú eléyìí ti dájú nípa ife mọ̀síwù tọ́gbìn lọ́wọ́ ọlọ́run pé ẹ̀rọ ọlọ́run ní òṣìṣẹ́ ọlọ́run ní. ìyẹn jẹ́ àkọ́kọ́ gbólóhùn èyí tó tẹnu mọ̀síwù gẹ́gẹ́ jáde nígbà tó wà lórí ìtẹ̀ tó wà ní kékeré nípa kọ́kọ́ ife ní Abdullahi ẹ̀rọ ọlọ́run ọba ní mí. òpèrè rẹ̀ ní àmì ọlọ́run ọlọ́run ní ní kò ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọlọ́run bí kò tó kò sí bọ́sọ̀ yìí ní ẹ̀rọ ọlọ́run ní wọ́n jẹ́ lẹ́bí ọlọ́run náà fún mi ní ó sì lè títí tó fi bọ́rọ̀ ìjọba ìtàn máa àrùn dájọ́ náà ọba òlẹ́lẹ́dà tẹ̀lé òlẹ́lẹ́dà tẹ̀lé òlẹ́ bẹ́ẹ̀ ha àlọ́ òṣèlè. eré ìjọba tó tó déédé wọ́n ti báyìí ṣe àlùmọ́sí ìyẹn ìta ọ̀dọ̀dọ̀rẹ́ yàgò káwọn pè ní jésù ló ń sọ fún ọ nígbà tí ọba nígbà tó tún fi dàgbà tó bí ọmọ ọdún. ohun fún ọdún òdìgbà yẹn bíbí adìgbẹ ọlọ́run dìgbẹ máa tọ́jẹ́lẹ́dá òun àtẹ́lẹ́dá ayé ọ̀gángán ọlọ́run ọba dúdú wọ́n ní náà ọba àlejò ọlọ́run sọ níbí báyìí ọlọ́run ní ìlọ́tún sábàá lẹ́sìn àwọn sí ìgbà ìyàwó. ti sa ìmúrí ó ti sa àwọn ẹni tó ń wí jáde ní dáadáa ju ọba ní òun ni jésù ìyá yín sá àmọ́ mọ̀ríyáwọ̀ ọ̀kọ́ làlọ́ sí bọ̀túù gẹ́gẹ́ ẹ̀yìn sá àmọ́ lórí àwọn àgbà ilé àgbàdì ìṣẹ̀rọ̀ ìlà àkùnjùlọ àwọn ìlú ẹ wá ní bọ̀túù ní wàá sọ bẹ́ẹ̀ yọ ọmọ ìsirahìlì ẹbí ọlọ́run ọba kọjá ẹlẹ́dàá mi tọ́jà ẹlẹ́dàá yé ọwọ́ lè ká ẹbí ọ ẹbá kàlù bí àtọ̀tọ́lọ́ ọba ìdàgbò bá yíyó ṣẹlẹ̀kì ńlá. nítorí pé ẹni yóò gbọ́ bá mi kẹ́ bí ìkéjì ọlọ́run ọba nínú ìjọ tó. ọ̀yẹ̀ kó pe ọlọ́run ọba ìkàgbọ́n ó ń pèsè ẹ̀mí pọ̀ ọyẹ kọ bẹ̀rù Ọlọ́run ọba nìkan lọrọ bẹ̀rù gàdí ìyàtọ̀ sí bẹ̀rù ìgbà nìkẹlẹ ọyẹ kọ bá Ọlọ́run ọba nìkan ó kú sára ní ìgbàlá bí bákan náà ọyẹ kọ pẹrẹ fọ́lọ́run ọba nìkan ó kú pẹrẹ fún ìgbàlá bí ìlérí ẹ Ọlọ́run nìkan lọyẹ kọ ṣe é kó tún ṣe é kó sára bí ọyẹ kọ wá kó là nínú ìpàyẹ kéke àbí wàhálà ọ̀wá sọ́dọ̀ lọ ó tún wá sọ́dọ̀ kàwé. ọlọ́run bá wọlé ọlọ́run bá kú ọ̀rọ̀ àtẹ̀lẹ̀ rí káwá ní ìfọlábọ̀ kàlá ìdí wa kọ̀ ọ̀rọ̀ ẹ̀rọ àti ẹ̀sìn ẹ̀sìn ọlọ́run ọba ẹlẹ́dàá yìí tó jẹ́ ẹlẹ́dàá mi tó jẹ́ ẹlẹ́dàá yìí nítorí pé ìdàgbò máa ń ṣe ìlà. nítorí pé lọ́dọ̀ fi kan bí ìṣèlú ọ̀rọ̀ lọ sí ọmọ ti àwọn àlẹ́ ìjà náà. ọlọ́run láti sàlùjẹ́ tẹ̀lé wọ̀ fún ẹni bẹ́ẹ̀. ilé ti di gbogbo rẹ̀. بيدك الذي طول في ولقوى الحمد يدك كتب الله فضل الله النساء تبيع يدين الجبال طلب الله لا يمشي ولا يشرك به ويمشي الله ذلك ọlọ́wọ́ ọba àlejò ọlọ́wọ́ ìgbẹ́ lọ́jọ́ ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ ní sàkórí tàbí tàbí ìṣe ní owó nínú ọjọ́ ṣùgbọ́n tí ò bá kẹ́kọ̀ọ́ ọlọ́wọ́ ṣe lórí ẹ̀jẹ̀ ní tọ́lọ́ ọ̀hún jẹ́ ọ̀bá tẹ́lọ̀ bí ẹni tí ń parọ́ ń ṣe jàmbá tó ń tèké àbí ń mutí àbí ń jáde àbí ń owó èlé àbí ń dá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ọ̀daràn ó sì kẹ́kẹ́ sí àwọn ọ̀daràn ọ̀daràn rẹ̀ nípò ẹ̀rọ ọlọ́run ló lè forí ẹ̀jẹ̀ tó bá wù ẹni tó bá wù. ẹni tó bá wà fi kẹ́kẹ́ ìgbéjọ náà bá tó jọ ní tó sọ̀rọ̀ ti dáadáa pààrọ̀ ìtumọ̀ rẹ̀ ní wípé ewu tó fi kéjọ náà bá tó jọ sí ẹ̀ ò jẹ́ ẹ̀dá ọlọ́run مثل آية حديثك ولا أصحاب النار أصحاب الجنة أتنعيد على àwọn ẹni tí wọn wọlé wọn máa ké sí àwọn tọwọ àtúnjẹ náà ike ẹ̀ka mi lé wa lórí àwọn tí wọn máa wọn lábọ gbogbo lọ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ fún wa nínú ìtàn lọ́wọ́ àwọn olùkẹ́rin kọlu ìwúdáwọn ìdáhùn tẹ̀lé ṣe ìnáwó àkọ́kọ́ alẹ́ àlẹ́ kàá ṣe é. ké sáwọn tó wà lálẹ́jẹ́ náà wípé oru yìí pọ̀ gbígbóná yìí pọ̀ ẹ̀dá mi lè wá lórí o àdúgbò tọ́lọ̀ bá mi fi ti fi yín lórí ìdíjẹ́ yìí. àwọn ìyá máa dá wọn ló ìyẹn máa àwọn ẹ̀dá àlùjẹ́ náà máa dá wọn ló. ẹ jẹ́ ká sọ fún yín sẹ́kẹ̀tì ọlọ́run ọ̀pọ̀ àdàlùwọ̀n dàárà ó fi gbé ó tutù lẹ́yìn ìgbà tí ẹ̀rí gbónára kò fi ohun tọ́jú ọlọ́run sí ilé wọn tọ́rẹ́ yóò ti gbàgbọ́ ẹ̀kọ́ ló sun yín dé bí báyìí ìtùtù oníjẹ́sọ̀ sẹ́rọ̀ àti ìjẹ́sọ̀ náà bá fi kẹwàá kára sí ìtùtù oníjẹ́sì lórí kékeré yìí wọ́n lọ́wọ́ àti sàmì wípé ẹ̀sẹ̀ sọ́nà ọ̀sán àlùfẹ́lẹ́ ó gbé olùgbèwé sẹ́ńtì dé pé kí ó kéde láàrin àwọn èèyàn kí ló lọ́ọ́ òun ní pé. Wọ̀mìláfín mọ̀tòmínà ìkéde sí adébísọ́nù àgbàlagbà gẹ́gẹ́ bí ẹ̀kéde ní wípé sẹ́dájà àbẹ̀lẹ́nà kọ̀ọ̀tẹ́ ti gbé ọmọ rẹ̀ àfẹ́bí tó bá ju ọdún tẹ́lẹ̀ fọlọ́wọ́ nínú gbólóhùn bíi àfẹ́bí ọba nígbàgbọ́ èyí tẹ́yìn máa ń sọ náà lọ́sí káwọn ní ẹ̀ ìwòlẹ̀ bọ́ọ̀gì pàpàgẹ́ wọn bí wọ́n sáájú rẹ̀ láti tẹ́lẹ̀ áfàdán bọ́ọ̀gì pàpàgẹ́ lè sáájú mùsùlùmí dáàbò jẹ́ níwà tẹ́lẹ̀ débi pé áfàdán mùsùlùmí dáàbò jẹ́ sílẹ̀. tọ́lọ́wọ́ bá ti rí pé àyẹ̀wò òun ni kí mùsùlùmí kú ọ̀sẹ̀ kọ́ abálẹ̀ ìgbàgbọ́ èèwọ̀ ní kọ́ wá lò jẹ́ sílẹ̀ bẹ́ẹ̀ náà kódà kí dáadáa rẹ̀ síwájú tuntun bẹ́ẹ̀ lọ. tábàlẹ nìkan akọlẹ ó ní dúkìá gbọmú ṣeré kò ní ọwọ́ àwọn ọba tí ládàá fẹẹ fi kéèyàn sí àwọn aláwẹ lẹ́nu ọba tí ọjà gbogbo ọyọ ṣe ìlú lẹsùn àti lẹ́nu wọn ló ní ọmọ àti ọmọ wọn ní yóò ṣe lò ṣe ti yọ ọmọdé ọlọ́run nítorí àìgbà kọlọ èmi lé dáadáa rẹ lè lé sí láyé ṣùgbọ́n ọlọ́run kò ní gba lọ́ọ̀bì kò ní gba kẹ́kọ̀ọ́ tó ní gba fẹ́ gbogbo ẹni yóò ọba kẹsẹ̀ rí kékeré ìjọ ọlọ́run àti ìlọ́run kò sí nǹkan rí ẹ̀ ọ̀pẹ́ lónìí bá a ọjọ́ àgbà ọ̀rọ̀ ṣùgbọ́n ṣe ìgbà yẹn òfin náà máa ń lọ ilé àwọn ìjọba máa ń ká ìkó amúlẹ̀ àdéhùn sí àdéhùn sí ìgbàlẹ̀. ṣùgbọ́n gbogbo gbala máa sọ fún ayé pé iṣẹ́ kan ọ̀pọ̀ lórí eléyẹn nìkan. táwa náà ẹni tó ṣe ní sí ìparí ọdún kérésì lásán ló lọ sọ́ọ̀lù tí ó sì lọ fi yé nígbà tí wọ́n fi ọlọ́ọ̀ ọ̀ṣẹ́bọ̀lù tí o ti àyè ìṣẹ̀lẹ̀ tó bí sí ìtọ̀wọ̀ ìbọ̀lọ̀ rẹ̀ níṣẹ́ ẹja wá jẹ̀rẹ̀. àwọn ìtọ́kọ̀ àbúkọ́ náà kí ni ẹ̀rù ìjáde tí wọ́n lánà pàgàrà ọba àbúkọ́ yà wọ́n hànfẹ́ sí ń pè pé ìrànlẹ́ ti ṣe báyìí fún mi. bí wọ́n fẹ́ lẹ́mọ tóbi kọrin tóbi àrò tó lọ́lọ́ kóbi bìyẹn ní wọ́n dáadáa rà sí ni wàhálà àbí síbi rẹ ẹ òṣìṣẹ́ ọlọ́run bá ọwọ́ mi mú o ìtẹ̀lé bàbá gbájú jáde lòlò wà á ń ta àdìsí torí wọn ní bàbá mi láàrin láàrin ẹ̀bọ ni èyí ti fẹ́ yẹ pé. kìí ṣe pé ẹ̀ ń ṣàṣẹ wàá kó tẹ̀ pé ẹgbọrẹ ọmọ ìpínlẹ̀ bá ń nìkan ní áfíríkà túbọ̀ fún yẹn lè ya àbí yẹn lè tó màláyé ká àbí yẹn ọba bí irú ọmọ afọ ló kọ wọn sì láwọn ń sàdúrà yóò àjí yẹ ọyà yìí yà má ọyà yìí wọn ni àwọn tó ń yà sí tí ẹ ti kọrọ tí wọn tó ń pè jọba yọjú ti ẹni wọlé wọlé lọ́dún sáré ti pè ní ẹ̀kọ́ kan ti pè ní ọ̀húnlẹ̀ pè é. tó nítorí bẹ́ẹ̀ títí àwọn kẹwọn yẹn kò túmọ̀ pé ilẹ̀ ti ìfẹ̀gbó láti àkọ́kọ́ ya láti ìfọ́ tẹ̀bọ̀ kódà bí ilẹ̀ pàṣẹ bí ọ̀tẹ̀ bọ̀. bí ìṣèpẹ̀lẹ̀ kíkà ọ̀tẹ̀ bọ̀ ṣìkà ọ̀rọ̀ yóò ga sílẹ̀ yìí tèmi torí pé wọ́n pe jésù lọ́lọ́run ní wọ́n pe lọ́mọ lọ́run wọ́n pe mẹ́ta lọ́run wọ́n kẹ́ni kọ̀ọ̀tìyà jésù pé wọ́n jésù sọ àwọn jésù làwọn jésù jésù tèmínàlá yìí wọ́n tẹ̀lé kọ pẹ̀lú ẹ̀ tí mùsùlùmí náà bá kọ sí àtẹ̀tọ̀ àkọ́kọ́ sọ́mọ lọ àtọ́lá tó pè é bí ṣe ń kọ́ lọ òun náà lọ fẹ́ lọ́wọ́ pé ìpàdé báyìí kọ̀ọ̀kan sí lọ́rùn ọlọ́run ò wọ́n lè fẹ́ lómi wọ́n lè bàbá lọ ka ẹ̀kọ́ nílé òkú ẹ̀sìn mímọ́ ìgbẹ́ àdúrà àkọ́kọ́ máa fi bàbá tó ya sùlálà ọ̀kọ́nà ya sùlálà àdẹ́rù wọ́n á ní kọ́ máa ka yẹ ẹ̀kọ́ yẹn. owó ìdìbò ń tàgbà ní ọlọ́ọ̀hìn ní ti jẹun tí ó bí ọlọ́wọ́ bá lọ. ọlọ́wọ́ sì yẹ dé kódà tí a bá tẹ̀lé wà láyé lójú ayé àwọn kan fẹ́ kú kan tó jọ ní wọ́n fẹ́ òun náà dàdé sí wọn. wọ́n ní ẹ wà wọ́n ẹjẹ àlọ ọba nẹbi kálọ wà kó lánàá òfàyè kékeré kálọ rẹ kálọ wà láti ha òjijì ọlọ́lọ́rọ̀ láàyè kàdá ìfòbí wọn ẹ wà kó lánàá òfàyè kékeré ẹlẹ́dàá nẹbi amọ́fẹ́ lọ́lọ́rọ̀ ìjẹba ni wà torí bẹ́ẹ̀ ẹni yóò kọ́ máa mú kẹ́ lára ìjọ ìdá bí kọ́lọ́hún kọ́lọ́hún bá jẹ́ ọba mi fún ẹ̀dá nílẹ̀ náà. ọ̀gọ́dẹ wa lọ máa ní ìrìnjẹ́ náà ọlọ́run ti fi àrùjẹ́ náà àrùn ọlọ́run àrùn ìrìnjẹ́ náà ọlọ́run ti àrùjẹ́ náà lé fún ẹ̀gbẹ́. wọ́n máa wá wọ ilé ilé bẹ́ẹ̀ alábòsí ti dún bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀. ọ̀sán kò sí ọ̀rẹ́ ọlọ́pàá ní lùsùmán ló ti fi sọmọ rẹ̀ nígbà wọn fi yára lọ́wọ́ ẹ̀yà láti ṣe é ìṣe ẹ̀ ẹ̀yà ṣe é lọ́dọ̀ ọ̀sán àpè. títí ìwọ̀n wọn ni má fi sẹ́ ní ibi ọlọ́run tó jọ lọ. torí ti bẹ́ẹ̀ ẹ̀mí ìkẹ́ gbogbo àwọn ọ̀rọ̀ ìta máa fi mọ́nà kí ẹ̀ lóṣù tẹ̀lé. mo sọ fún wa nínú ìjọsìn ọ̀pá nínú ní kákẹ́kọ̀ọ́ lásán kájà rẹ̀ lásán àti máa ká pẹ̀rẹ̀ ẹ̀ jọ lórí. tọ́lá ti di ọmọ ilé àtúntò ìta ká pẹ̀rẹ̀ lórí ẹ̀ gbogbo. a ah, èyí pẹ̀rẹ̀ lórí àtẹ̀sẹ̀rẹ̀ àdáyà àtẹ̀sẹ̀rẹ̀ àtìkọ́ ìbẹ̀rẹ̀ ẹ̀ ọlọ́wọ́ ọlọ́wọ́ nìkan ló ti jọ lọ. ajá tó ké èyẹ tàbúrú ìyẹn ibi tí ọ̀lẹ́ ọ̀lẹ́ yẹn gbọ́ ọ́ nínú náà lè ké sọ́kọ̀ rẹ̀ pé eré ọmọ mi má fi kẹ́ ẹ́ kí ìjọ lọ́wọ́ má tó jọ nítorí ẹsẹ̀ ṣẹ́ríkà lágbóró sọ̀tà ọ̀rẹ́ tọ́lẹ́kọ̀ yẹ. Láti ọ̀dọ̀ ìlú láti ọ̀dọ̀ ní ẹ̀jẹ̀ ẹ̀kọ́ níṣẹ́ ìsọ̀rọ̀ òṣìṣẹ́ yẹn ti ìwẹ̀ pẹ̀lú ìfẹ́ mi kí wọ́n kẹ́ wá kó lẹ́yìn tí wọ́n máa ti tẹ̀ yàtà èyí tó ti gbé wọn lọ àwọn ìyàwó ẹ̀ ẹ̀rí tí ẹni ilé ẹni yóò lọ láti àwọn olùfẹ́ tó ń tẹ̀wọ́ òní lórí aláṣẹ ìrìn lọ́wọ́ nígbà tí wọn máa ti lọ́dọ̀ lọ́wọ́ òsèlè tí o ti ọ̀yọ́ kó tètè yọ ọ́ tí ó jìyà rẹ̀. ọlọ́run tó wá ń tó sọ yóò gbé adé bá lọ́lẹ̀ ní ìdàkọ́ lò ó nínú ọlọ́run àbáyé ìgbàlá. ọlọ́run bá dé lọ́kọ́ ní kàfáàrọ̀ lẹ́bí ìdákọ́ọ̀dù òun ìnáwó àbáyé ìbára ọdún ní pápá wọ́n ti sa ẹ̀yìn ìgbàgbọ́ wọ́n ti sa ẹ̀yìn orí ó fi ẹ̀gbẹ́ kò ní ìdìbò pẹ́ẹ́tọ́ nípa àwọn ọmọ yìí ó ló sábà wọ́n lẹ́lẹ́sìn kejì má darẹ̀ láà àwọn ọmọ ya àwọn ọmọ ya yìí mùsùlùmí lọ́mọ ya ọlọ́run ní ìdáwọ́ ilé ìlú náà ní ìwà tó ń fa àkùtù bẹ́ẹ̀ náà àwọn ìdìbò wọ́n ti tẹ̀sán lọ́wọ́. àwọn onígbà tó dúdú àwọn ọmọ ọ̀yá wa a sì gbọ́dọ̀ ríra wa sí ara kan gẹ́gẹ́ bá tẹ́lẹ̀ sọ́kọ̀ lọ́wọ́ àtàlàǹtì sàlàyé wípé mọ̀tàbí ìdí náà fi ìdáwà sí ìyẹn wọ̀tàrà fún ìyẹn wọ̀tàrà fún ìyẹn apẹ̀lẹ̀ àwọn onígbà tó lòlò níbi tí wọ́n ti ṣe ti ara wọn bí wọ́n ti máa lọ ara wọn lórí bí wọ́n ti máa ti ga ara wọn mọ̀tàdé ìdáfàdé wọn á ti ara yọ kán agbọ́dọ̀ pàtúbà ìdílé yẹn ìdájọ́ ìdájọ́ ìdílé wọn lọ́dún wọn tí orí ìpínlẹ̀ bá ń pariwo lára ẹwà tẹ́lẹ̀ pẹ̀lú jìnnà sórí bó ti tó bí tó bá tún yẹn lẹ́sẹ̀ àdúgbò èèyàn kọ lórí. orílẹ̀ yẹn oṣù mọ̀ mímú mi ní pé gbọ́dọ̀ orílẹ̀ yẹn bó ti dájú pé kí orílẹ̀ yẹn bá ti tó ìnira bá mu tàdá àyà sí gbogbo ara yóò ní ọmọ àpariwo ara ti gbé o ara yóò ní ọmọ àpariwo ibà wá ti gbọ́dọ̀ yẹn wọ́n yìí sọ ọmọ ọ̀yá wa ọmọ ọ̀yá ti dájú ni wọ́n nítorí pé ọlọ́run ti fi èdè ní ọba tó wọn lọ́mọ ya yẹ ọmọ ya yẹ ti sẹ́ni pé ọmọ ya yẹ àwọn èdè ẹlẹ́dàá rẹ̀ ló tó wọn kéèké ẹni tọ́lọ́ bá tó pé kéèké ní sẹ́yìn ọba tó ẹni kéèké ní ọ̀rẹ́ ni yẹn náà tó ti lé wu ọwọ́ àtúntò ẹgbẹ́ tó ṣe ká ìlú àwọn ẹ̀jẹ̀ ọlọ́run ti kéèké ní ti ìwọ́ wá sọ pé tó láti fi láwùjọ ní ọgbà kí ẹ nígbà tó ti fẹ́ lọ́nà pé kí èké wọ́n náà ti fi ọ̀jẹ̀ sílẹ̀ ajáde tó ti islam rẹ̀ ó ti di musa tó parí ẹ̀yẹn ìwọ́n náà ti jẹ́ mùsùlùmí. torí wọn náà gbọ́ lọ́wọ́ ọba tó ní òun dé kó o lè pẹ́ lọ́nà ọba tó ní kí a máa ń sọ fún wa wípé tọ́ba ká pé àkójọpọ̀ àyẹ̀wò ní kéde àdébíyàn tó ṣẹ̀ṣẹ̀ ní kéde orí bẹ́ẹ̀ làwọn áàpù sọ́nà tí wọ́n wà lórí ẹ̀ àwọn tí wọ́n wà lórí àtàlẹ́bí tó wà sọ́nà tí wọ́n dẹ̀ kọjọ lórí ẹ̀ orí wọn wá ní. ṣùgbọ́n tá a bá fi kú ẹ sísan tí èdè pa àmọ́ ní kiri ó àmọ́ ní ẹ̀wọ́ ní àmọ́ lọ́bẹ̀ bọ́ mùsùlùmí ni ọwọ́ àti kiri kan á sì lè ní lẹ́lẹ́bọ̀ áà àbáṣe ní kékeré á jẹ. ìyẹn ó sì wà láti ẹ pẹ̀lú ìṣẹ́ sórí ẹgbẹ́ tí o ti fi ṣe tí o gbà dé sọmọ tó ti tóbi dàdájà tí wọn jẹ nípa sọmọ tó ti tó ti mọdájọ ti wọn yìí gbogbo àwọn kẹyà lọ lórí ẹ kó tó ní bá fi ẹkẹ gbọ́ gbogbo báyìí àti tó léwu ọlọ́run náà ti fẹ́ àwọn ẹgbẹ́ ọ̀nà fún ìdílé lọ́wọ́ sááré lùdàdàdà àdìgbàpá wọn ti dá láì fún orí wọn ti dá láì fi gbàgbọ́.

afahàn lẹ́yìn atẹnudí náà àwọn mọ́tẹ́tà fíìm wọ́n ti tẹ̀lé ayé wọ́n sọ̀ kalẹ̀ nípa àwọn ọkọ̀ yóò nípa tí wọ́n ti pè ayíṣá aleyhi salatu wa salam anabi ayíṣá aleyhi salatu wa salam àtìyá rẹ̀ wọ́n pè àwọn méjèèjì lọ́nà wọ́n tún wá lọ́nà bẹ́ẹ̀ tó wà ọjọ́ mẹ́ta ọ̀jà lọ́wọ́ sáà ní sàkàlà wọ́n wá fẹ́ lọ ọ̀pá kẹta ọlọ́run méjì tí wọ́n ti kà á lẹ̀ tẹ́lẹ̀ wọ́n pàṣẹ níta wọ́n pè lọ́lọ́run màmá wọ́n pè lọ́lọ́run wọ́n bẹ̀ wá fún ní ọlọ́run wá sí kẹta wọ́n làwọn bá ń àbáwọ̀ wọ́n ní ilé ní ọ̀rọ̀ ọlọ́run nípa rí صلى الله عليه وسلم وإذ قال الله يا عيسى ابن مريم أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله وإذ قال الله يا عيسى ابن مريم أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون nígbà tó lọ́wọ́ bá máa ń sọ pé mo pẹ̀lú àtẹ̀lé àyíṣà ọmọ màríàmọ̀ tí wọ́n lọ sọ fáwọn èèyàn wípé èmi àti ìyá mi ẹ bá wa méjèèjì lọ́lọ́run méjì àtọ̀tọ̀ lọ́run tí wọ́n lórí rẹ̀ fún ọ. ọba tó ń bá ẹ ọkùnrin àti àwọn tó ń bá ẹ wàá sọ pé mímọ́ fún ọlọ́run ọba kó ní ní gbogbo ẹ̀fọ́ kò déédé tó ní ìrìnsọ nǹkan tí ò lẹ́tọ̀ọ́ ní tọ́tọ́ ní sọ fún ọ kí ni tọ́tọ́ tí mo sọ fún ọ káṣẹ tí mo wí bẹ́ẹ̀ ètò ọlọ́run bá ti mọ̀ ọ́. ẹ ìwọ náà bá mọ ti pẹlẹ mi mọ ti pẹlẹ mi ìwọ náà bẹ ìlà ọmọ. torí bẹ́ẹ̀ ìwọ náà bá ìwọ náà bá alámọ̀ kẹ́kọ̀ọ́ mọ̀ kẹ́kọ̀ọ́ pa ọmọ yàrá bàtọ́. kan fún wọn yòówù tó ọ̀pá sí láti rẹ̀ lọ́kẹ́lẹ́ wọn náà. ẹsẹ̀ ọlọ́wọ́ bá lọ́jẹ́lẹ́dà ní lọ́jẹ́lẹ́dà ní ìgbàlẹ́dà. Adébí Àyíṣà yìí sọ́lá tó sẹ́lá ọwọ́ ní ọlọ́wọ́ bẹ̀rẹ̀ dálóhùn ìgbé nígbà tí wọ́n wà láàrin wọn mọ̀ jẹ́ ilé mu tí wọ́n ń ṣe èyí náà. ṣùgbọ́n gbà tí ọlọ́run bá lọ pa ẹ̀ sí ibi kìí ní tẹ́lẹ̀ ní káàkiri ṣùgbọ́n lọ pa ẹ̀ ní ẹ̀ ibẹ̀ lókè ti lókè. ẹ̀ nígbà tó wá sí ẹ̀ sí kó sanaka lọ nígbà ayé ìwọ náà lọkọ sẹni wọn ṣe ìwọ lọkọ lọmọ wọn tún wílẹ̀ nígbà yẹn lọ. ìwọ náà wọn lọ fẹ́ ṣe gbogbo kẹlẹ́ kókò tó máa wọ́n ti ẹ ètò àtìkò kalẹ̀. torí ẹ̀sọ́ láti ẹ wọ́n ti yá ẹ̀rù rẹ̀ ni wọ́n ṣe. wọ́n ti ń bá òkè ṣàkóso ẹ̀sìn mẹ́ta àti ìgbà àti ìgbà. tọ́kọ́ wá sọ ilé tí wọ́n káṣẹ nígbà sáàbù orí ìfẹ́ bọ̀ àdẹ́bẹ̀yìn láṣẹ fún wọn fẹ́ wá sí. tí ọlọ́run bá bá borí yàn ajá tí kò ọlọ́run bá bá ẹ́ à ń tàgé à ń tàgé ọkọ̀ olùkórí yẹn olùkórí yẹn adájọ́ ọ̀dọ́ gbàgbé tó ti pé àtàkùn ìgbésẹ̀ ẹ̀ ń lò nípa bẹ́ẹ̀ ọlọ́pàá ní àdúgbò wọn ti tàbí ìlànà àwọn ẹgbẹ́ wọn pé ọmọ àbá àdìsí kàrá àgbà. àní wọn ti sálẹ wọn ti sálẹ ìmoore àwọn ẹni tí wọn wí jáde lẹ́nu wọn èyí náà kọ fún àwọn kiri yóò ní tí wọn gbọ́ mọ náà ọba ní kẹta ọlọ́pàá ní àtẹnudínlá èjìlá ọdún ọlọ́run kejì nìyẹ́ ọlọ́run kẹta gẹ̀gẹ̀ wá lọ́dọ̀ ọlọ́run ní kéfèé làwọn ẹni tó ń bí bẹ́ẹ̀. ọlọ́run ní àdíṣẹ́ ọ̀sẹ́ ní tọ́lẹ́nu tó jọjú lóòdò àfọlọ́run bẹ̀rẹ̀ ọ̀kà tó yẹn náà ni. alọ́lọ́wọ́ yẹ ọ̀kẹ́ níbẹ̀ pé méjì lèlè tàbí pé àti yóò ní kẹta ọ̀kan ní kò sọ̀rọ̀ gbogbo òun lẹ́nu sí lẹ́tọ̀ọ́ sí jọ sí lọ́dọ̀ gbogbo ohun tí ń bẹ láyé ọlọ́wọ́ alẹ́ ní yàrá ìjọba ẹlẹ́mìíràn tàbí máa yẹ kó lọ́ọ́ tí wọ́n bá wà lọ dájú kí wọ́n ti wọ́n ẹ̀yin náà ẹjọ́ dé nígbà àwọn kiri yóò lórí ojú ọ̀bá yà fún ọ náà tí wọn bá lọ sáájú kí wọn sí wọn kí wọn yé máa ṣe mẹ́ta lọ́sàn ọlọ́run bá lọ lọ́wọ́ ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ tí wọn bá lọ sí wọn kí wọn yé máa wí pápí pàbí bẹ́ẹ̀. tí wọn bá tí wọn níbi àjàkọ arọ yẹn pẹ̀lú pé wọn kọ lọhùn méjì ni wọn gbogbo tọ lọhùn táwọn bá fi wọn lórí ẹ ọlọ́run níyà tí ìsàdì ní ìròyìn àyẹ̀wò sánilẹ̀ ní ẹ̀ka màrúwò ní ìlú àwọn tó ta ìdìbò àgbọ̀ ní wọn yà yẹn lè fà jẹ wọn. kàyọ̀ wá sa ìdìbò àgbọ̀ sá àwọn ọkùnrin yóò kún lẹ́nu tó gbé báyìí lù lẹ̀ tó ní gbàgbọ́ sálù kọ́ á lè tọ́wọ́ àtẹ̀lé fífì ń rẹ̀ ó pé méjì ni ọgbà lọ́lọ́run sọ wípé àwọn ẹni tí wọ́n jálà ẹ̀sìn ìgbàgbọ́ nínú wọn tani wá lẹ́ni tó nígbàgbọ́ nínú wọn kò lẹ́nu ṣe wípé wọ́n gbà lẹ́ni ìdájọ́ nígbà tá nẹ́bi wá gbé sallallahu alaihi wasallam ọba tó nígbàgbọ́ tá nẹ́bi wọ́n tẹ̀lé àtẹ̀lé yìí sáyé pẹ́pẹ́ ní ẹ̀ka ní ìlú ìfẹ́ lọ́wọ́ ẹ̀ẹ́lẹ̀ ó ti gbé lẹ̀. ó ti gbàgbọ́ nípa òfin tá nẹ́bi wá sallallahu alaihi wasallam irú àwọn ẹ̀rọ méjì yẹn nínú wọn náà kẹ́kẹ́ ti mú wa mẹ́ta lọ́sọ̀ òsì mbẹ́ àti mẹ́fẹ́ òsì mbẹ́ ọ̀. sọ nípa bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá ní àdíyà tí dání sí lórí yóò jẹ àwọn tí wọ́n jálá ẹ̀mí gbàgbọ́ nù wọn nù ọ̀gá sí wọn yóò jẹ wọn lọ́rùn. mílẹ̀ àbúláyé wọn ò tún sẹ́kẹ́sẹ́kẹ́ wọn ò tún sí wọn lọ́rùn wọn ò sí wọn lọ́rùn. wọ̀tíkáyì ìdí àjọ máa bá wọn fẹ́ kò ní ọlọ́run bá wá mú sọ nínú ayé àtọ́tẹ̀lé pé àpàlà yẹn tó ń kú lẹ́yìn ọlọ́ yóò yẹ kí òun náà. ọlọ́run ṣe é wá ṣe pẹ̀lú gbogbo ohun tá à ń sọ yìí pé bí ṣe tí wọn ò nílé ronú pé wàá dà. kí wọ́n fi wọ́ọ̀ níbi pàtìpàtì tí wọ́n bá di ọ̀yẹ́sẹ̀ sí rúnà tí wọ́n bá wá kéré lẹ́yìn ìgbà yẹn. kì í sì túbọ̀ fẹ́ náà ní ìlú. sábàlì àtàwùbà ìyẹn sọ nípa ohun tó ti rí kọjá. tábà wọ́n fẹ́ àdéhùn ìgbà ìyẹn sọ nípa ìjẹta tuntun kọ́. kí ni ṣe ti wọ̀n ronú tó àjà níbi pálapàla tí wọ́n bá ti tẹ́lẹ̀. ويستكبرون ووضع على قريب فلو بين وصفه وما في الجواز وما في ماذا لك شو بعد السيدة الله أما تقول أقريب أقريب رحمه الله ọba kíkẹ́ rẹ̀ pọ̀ ní láti jẹ wọn. wọ́n ní eré ọwọ́ àánú àkọọ́lẹ̀ ọlọ́run ọba àlejò ọlá ìdí máa ń ṣe ọwọ́ àtọ ọrẹ náà ọba máa fi sáré ọwọ́ àtọ àtọ ọba ọwọ́ nínú tẹrẹ tí máa ń fi fún àwọn ẹrú rẹ pẹlẹtẹlẹ ńlá tí wọn fi dá yìí wọn máa ti tẹ bọ kí lè bọ tí wọn fi wọn máa tẹ ẹ̀yìn sáré lọ́wọ́ ẹbọ nìyí níbi tí wọn kẹ ní pé pé yíṣà ti máa ìfọ ẹlẹtọkẹ tó a fi dé èsì pẹ̀lú ẹsẹ̀ tí láti wọ́n sáì ìkẹ́ ọlọ́run ọba gbòòrò ó tóbi fún ẹ̀dá rẹ̀ láti ìfẹsẹ̀ tó ti tó. lọ́kàn náà fẹ́ lẹ́kọ̀ọ́ tí wọ́n lọ́kàn ní ọ̀yà àmàdá. wọ́n ti àti tó ń lọ́ọ́ ṣayé ìlàyà ìlàyà ìlàyà ìlàyà ó ní ìlú ẹwà wù àánú ọlọ́run lórí wọ́n ti àti tó ń lọ́ọ́ ṣayé. yóò dá àwọn amúgbá sí àyẹ̀dá yóò ìfẹ́ ọlọ́run ti ka ó sùn. wọ́n ti tẹ́lẹ̀ ńlá ṣùgbọ́n tó fi ọlọ́run àforí ni wọ́n tí wọ́n bá lọ lójú wa dà wọ́n sábà mọ̀ ní èèyàn wọn ti tẹ́lẹ̀. ọ̀sẹ̀ rọ́jò orin láti gbà yìí. ó ti kẹ́sì lọ́nà ọba láti tẹ wọn. torí bẹ́ẹ̀ ẹ̀sìn ńlá tí wọ́n dá òun ni wọ́n ti kíra kọsọlọ kẹkẹ tó wà pẹ̀lú lọbìrì mẹ́wàá kò tó di méjì pẹ̀lú ẹ àjàkárọ wọn lọ lọhùn ti pè wọn lọ síbi kí wọn ti sọọba tí wọn sàbá kan lórí ẹ wọn tẹ wá forí jẹ Ọlọ́run torí bẹ́ẹ̀ gbogbo ẹni yòówù tó bá ti dúró bá tá Ọlọ́run àárẹ yìí Ọlọ́run bá rẹ o Ọlọ́run bá fẹ rẹ Ọlọ́run bá fẹ sàlàyé sàlàtẹlẹ ẹyin sáré fẹsẹ mọ ni. pé àlùfọ́sí ṣòwò ànábì àyíká ànábì sọlá tó ṣẹlẹ̀ áfọ́sùn ní ẹ̀rú ọlọ́run àti ní mọ́tò ti kà jùlọ ní kọ́lọ̀ fún yẹn ẹ̀wẹ́. àwọn máa ń wẹ́rẹ́ wẹ́rẹ́ gbígbé ńlọ́dọ̀ wọn lè ṣe bí ẹrú lọ́dọ̀ gáì. ọlọ́run lọ́wọ́ òfin máa rìn ní òfin púpọ̀ lẹ́sìn pè lọ́mọ. ẹrú ní mọ́tò ti ga jù ní. irú àkọlé tọ́lọ́ ọba ti fà nẹ́bí sọ́lọ́ lọ́wọ́ àyọ̀sọ́lọ́ nígbà táwọn ará mọ́kà tí wọ́n kọ́ sí ẹ̀ nílẹ̀ fún mọ́ ọlọ́run ti gbà ilé lálejò níbi tó tún sẹ́mẹ̀ méje lọ. nígbà tọ́lọ́ wọn á mẹ́kúrò yẹn wa ọlọ́run pàṣẹ ti lẹ́rú láì tọ́jà fún ní àkọlé rẹ̀ ipò olóko àgbàdo ìkú ní ẹ̀jẹ̀ rọ̀ lọ. ọlọ́run أسرار عبده ليلة من المسجد الحرام إلى المسجد الأقصى الذي بارك حوله لنريده من الآيات قال سبحان الذي أسرى بعبده báyà fọlẹ́ gbogbo mi ní rírun kò yẹ ákùnrin lọ́wọ́ pàṣẹ mi. sẹ́rù náà lọ́wọ́ ń fà bàrà rẹ̀ tó báyìí sẹ́rù bí ẹrú ti mẹ lábẹ́ ọ̀gá tí tó tó kúrò láyé yẹn. ọ̀jọ́ra ìjẹ́rù ọlọ́run ni màá ti lọ́wọ́ ìgbọ́n ọ̀tọ́lọ́run lẹ́nu kì í sẹ́rù sí lọ kó gbẹ̀ tí ń kómi adìẹ tí ń kiri káàkiri bẹ́ẹ̀ ti mọ́ láyé wọ̀nyí láyé ìfọ́sọ̀lù ẹ̀rẹ́ ọlọ́wọ́ á ti fi fọ́ fún ọlọ́wọ́ ọmọ ẹgbẹ́ ìdá èyí tó fi fún mu ẹrú rẹ̀ rìn lóru ẹrú lóru ọmọ ẹrú rẹ̀ lóru mí nà ìjọba tó ti lè àárọ̀ mi láti mọ́tàláṣí ọlọ́wọ́ bá ti wọ ìyẹn mọ́tà ní kàábà ìlà ìjọba tó ti lè àkọ́sọ́ lọ sí jórí sálẹ̀ kù àwọn bèbè ní kẹ́kọ̀ọ́ ní kọ́kọ́ yẹ̀rẹ̀ táwọn oníkàwọn tó dé bẹ́ẹ̀ lóru kẹ́lá wọ́n mọ yọyọ náà wọ́n fi rìn ìrí ẹ̀ àkọọ́lẹ̀ ìdí ọlọ́run wá sí ẹlẹ́rù. ìlànà ìmọ̀síde là àkọ́kọ́ tẹ̀lé bá rọ́bí náà hàwùlà àbúrò lọ́sọ̀tàlásì àkọ́kọ́ sọ́wọ́ àdìgbò èyí ló fa báyìí ká ọlọ́run la ṣe bẹ́ẹ̀ ká lè rìn nínú àwọn àyà. ọlọ́run ọba ìwà tó tọ́ òkùnkà tó sì rí gbogbo gbogbo láti bẹ̀ lọ síbi tó tuntun sánà lè ẹrú lọ lọ́wọ́ pé ọlọ́pàá bẹ sàlàyé kálá nẹ́bí àyíká alẹ́bí sọlá tó sàlám kára rẹ ẹni wálé wá ẹ̀kọ́ bẹ́ẹ̀ gbọ́dọ̀. ibi tẹ ẹni mọ̀ sí ẹ̀rù ọlọ́wọ́ ìyá rẹ̀ ti dí kọ̀ ẹni tó gbọ́ ọlọ́wọ́ bá gbọ́dọ̀ lórúkọ rẹ̀. ọlọ́run ti máa sí rọ́bọ̀ sọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní mọ́tò ti tẹ́ rí sí ihu àyíká ọmọ ọjọ́ ìkẹta ìlà òwúrọ̀ òṣìṣẹ́ ọlọ́run ni. òṣìṣẹ́ ọlọ́run ọba ni kódà ọ̀pọ̀ ọ̀rọ̀ àwọn ọ̀rẹ́sẹ̀ ọlọ́run ọba ti ṣáájú ẹ̀ wáyé. ìyẹn ti pé bí àwọn akẹgbẹ́ rẹ bá àwọn òṣìṣẹ́ tó fi lọ ní ẹrú ọlọ́run nínú àwọn ọlọ́run òṣìṣẹ́ ọlọ́run ọba ní nínú àwọn òṣìṣẹ́ ọlọ́run ọba aláàbẹ̀ àìsọ̀rọ̀ àbẹ̀rẹ̀ wọn ni náà ó ti lé lọ ọlọ́run ọba àti tọ́lọ́ sọ tọ́lọ́ tọ́lọ́ ọba ní ìdúró àti àmì alẹ́ àti ọba ti àpẹẹrẹ pàtàkì fáwọn ọmọ ọlọ́wájú aláṣẹ ìṣá àwọn ọ̀nàdìyà ọ̀rọ̀ ọ̀ṣẹ́ ìṣẹ̀kan ìṣẹ̀lẹ̀ ọlọ́run wa lọ tó fi bá wọn ṣíṣe ọlọ́run bá ti ṣáájú ẹ̀ lọ́pọ̀lọpọ̀ wà fún àtúnṣe ìyá rẹ̀ ní onígbàgbọ́ ní èrè ìtọ́ ọlọ́run ṣe dé kọ̀ fọ́tíkà lọ́sọ̀kùn ẹ̀ náà òun ló bímọ ẹ̀ fún òbí mi ò wọn wá ní ṣe bá wàá ṣe lọ sílẹ̀ ó ti kí àgbọ̀ ti màríyá ó ti kí àgbọ̀ tó náà wá lọ ọmọ ẹ̀kọ́ ní òṣìṣẹ́ ọlọ́run mi. wàhálà ájá bàbá má ti há ilé ìdìbò ẹ̀ tó ga ni níbẹ̀ yẹn ló máa máa ní àdúrà yìí pé àdémọ́ríà lẹ́yìn sábẹ́ nílẹ̀ nígbà kì í sàdẹ́sì bá a bá àti wọn máa ń pè lónìí kan lẹ́yìn ìgbà tó fi díẹ̀ wọ́n ti máa ń sọ máa tó tó wà. wọ́n bá ní ká àtẹ́sẹ̀ ìyá ni mọ́ríyá wọ́n lá tẹ́sí ní ẹ̀bí ìyá ni a wọ́n tún ní ìyá àtẹ́sẹ̀ lóta ẹ̀bí ìyá lòun náà àtẹ́sẹ̀ lẹ́yìn àtọ́nà pẹ̀lú ọmọ àgbàgbà. من رسول الله تعالى تهدي إليه بصدر يوسف صلى الله عليه وسلم الله تعالى يسلم نسوة النحل كما في آية 43 هكذا نحن كما نصف يوسف نسمع يوسف وكان يسلم الله على عليه وسلم كان إلا رجالا أتيت وجهه péjì parí àti kí wọ́n jọ bá wa lórí iṣẹ́ ẹ̀rọ àti ìṣẹ̀lẹ̀. Ìwé ẹ̀rọ ti kú àti kókó ọdún kéré ló sọ tó náà wáyé. Ọlọ́run bá ní àti ṣáájú láti rẹ̀ ààrẹ nìkan àti kọjọ́ orí àtẹ̀jọ́ bàjẹ́ àti ìjọ orí lọ́jọ́ lórí ilé tó ṣe sábà kékeré a máa fi mílíọ̀nù ọ̀pọ̀ màdọ́ rẹ̀ yẹ. mílíọ̀nù ìfọ̀rọ̀ ìlú wọn báwa náà ti kéde ṣe wọ̀nyẹ. yẹn ti ọkùnrin làtẹ́sì kò sóde rẹ̀. so ipò tó ga òun náà ní kẹ̀kẹ́ mọ́rí àkókò yẹn tètè dé kọ́ ipò tó ga ìlú yẹn èyí tó àtẹ̀lé. ọlọ́run bá sọ ife káná yá kó láti sọ̀rọ̀ ẹ dákẹ́lẹ́ ẹ̀ríṣà àdéhùsọ́lá lọ sọ̀rọ̀ àwọn pèlú ọlọ́wọ́. wọ́n mọ̀ níyàwó àtijọ́ àtẹ́kọ́sọ̀ náà lọ́lọ́wọ́ kéré tó wá lẹ́kọ́ lọ́wọ́ ìgẹ́gá. ẹ ẹ̀ríṣà àtijọ́ àtẹ́kọ́sọ̀ àwọn méjèèjì wà máa jẹ́ ọ yẹn tí wọ́n ní tó ń jẹ wọ́n máa jáde nítorí oúnjẹ ẹ̀rọ ọ̀sán àfíjì bí àwọn èèyàn yóò kù wọ́n yìí sọ lọ́wọ́ gẹ́gẹ́ bí àwọn ọmọ yìí lọ́jà lẹ́kọ̀ọ́ta ọ̀gá ti ń rò á ìgbésí lẹ́ta lọ́wọ́ tó wà máa jẹ́ ìtọ́jú ọ̀gbìn àgbàyà wọn. ọlọ́run wọn kò káyọ̀ bá ti máa ń yẹ ìlú ààrẹ. torí ìwọ náà wò ó lábẹ́ fún àlàyé àwọn àyà fún ọ káàkiri náà tó máa ń lọ àti bẹ́ẹ̀ yóò lẹ́yìn náà kọ́ wá wo bó ni wọ́n ti ń fì tí wọ́n ń fì kó lórí òdodo gbólóhùn ni wọ́n gbá mú ó ti jẹ́ tó ṣe pé lóòtù náà ni wọ́n tún rìn lọ tí wọ́n lè gbé òdodo tí wọ́n ni wọ́n wí tí wọ́n fi lọ́dọ̀ tó wa àwọn fi Jésù lọ́lọ́run ẹ̀jẹ̀ máa fi Jésù lọ́lọ́run lọ́dọ̀ táwọn máa ń pè lọ́mọ ọlọ́run láì sì máa pè bẹ́ẹ̀ ẹ̀rọ ọlọ́run ìṣẹ́ ọlọ́run wàá وعليكم السلام ورحمة الله tó lé ṣe èèyàn lò ó gbọ́dọ̀ tàbí ìtọ́jú náà. olúwa lálẹ́lú kákẹ́lé gbogbo àwọn ọ̀rọ̀ láti láàbù tẹ́lẹ̀ àwọn olùwà lórí ẹ̀ wípé ṣé ní ìlà ọ̀la àti ìwà níbi ìta ìwọ́n kẹ́lẹ́ kí ní jáde pọ̀ níbi ipá àwọn olùwà ilé kí ní bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ka kẹ̀kẹ́ àpàtẹ́jì lẹ́yìn kéèyàn sọ pé pẹ̀lú ìmọ̀ ẹ̀yẹ ẹ̀ṣẹ̀ tàbí kalau saya mereka masuk sudah Imam Allah wala wala wala nabi untuk kita dah di dalam membali hadirin ayat ini olah ya sisi olah Nabi sallallahu alaihi wa alihi wasallam Kemudian yang tidak diberitahu, awalan terhadap ahli sahabat. فهذه الآية كما قال الذين آمنا واتبعنا الرسول رسولنا اللهم أعطنا البلد ẹni kọ́ bẹ́ẹ̀ fẹ́ lọ́wọ́ lórí bẹ́ẹ̀ wọ́n lọ́wọ́ àkọọ́lẹ̀ wa wọ́n aṣọ àkìkì pẹ̀lú àwọn ẹni tí wọ́n jẹ́ ìgbèrò tí wọ́n bọ́ lọ́wọ́ kọ́ ọ̀rọ̀ àyẹ̀ ṣe obìnrin bá ọ̀rọ̀ tàwa kù rẹ̀ bí wà lọ́rọ̀ yẹn tí ìyẹn bá fẹ́ sàbẹ̀ ìyẹn lè sàbẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba ìṣẹ̀lẹ̀ òye pàápàá àbẹ̀wò ìṣe ìyẹn lè àtẹ̀kọ́ nọ́mbà ọkọ̀ ara báyìí náà ìyẹn lè fi àtẹ̀kọ́ pẹ̀lú ṣe lórí ìṣẹ̀lẹ̀ àti ẹ má ṣe bá ta ẹ mẹ́ta tí wọ́n kó ní ìlú lóde o ẹni tó ti dáadáa tó ẹni tó àti ẹni tó wọn àti ẹni tí ẹni kan jẹ́ ìtọ́lọ́dọ̀ rẹ̀ ti padà dára. wọ́n bá lè rí rẹ̀ wọ́n fi àwọn dáadáa yìí lọ ọlọ́run ti là wọn nínú ìpalẹ́kẹ̀kẹ́ àdéhùn òkòtò tí wọ́n wá. lórí kẹ́lẹ́ ló lè fi tọrọ òun náà ní àgbà ẹ̀ lé kí ẹ lọ bá ẹ lé ìfẹ́ sàgbà. ìgbà ní ilé yẹn fi yọ ẹ̀ lójó kò wọ́n ti gbogbo ẹ̀ lé òun náà ní bá ti fẹ́

sọ nípa bẹ́ẹ̀ ẹni ìrẹsìfẹ́ ìfẹ́ ìṣẹ́ lọ́wọ́ abẹ́ ọlọ́run kì í malàmàlà mọ́tò lè tó títí ọwọ́ ògbìn ẹni fọ́jà àfa ọ̀kẹ́jà nípa ẹni fọ́jà àfa ìlàdà àgbẹ̀ máa ń pọ̀ nínú ọ̀nà táwọn afáàgbé àti ìbáyà púpọ̀ jù òun náà lè ká pé ìrẹsì ọlọ́run ládàá rẹ̀ ju ládàá dẹ́mílà bórí bí yẹn bá ń tẹ̀lé bí làjẹ́ ìdáhùn àbá àti táyọ̀ bẹ̀rẹ̀ bí yẹn bá ń tẹ̀lé bí lọ́wọ́ ní ọ̀dẹ́ ẹ̀fẹ̀ gbà ṣùgbọ́n gbẹ̀yẹ̀ sí mi tọ́lọ́ gbẹ̀yẹ̀ sí mi òdodo à ó ti kó lórí ọ̀rọ̀ mi tayọ ẹ̀sẹ̀ yẹn tó ti púpọ̀ jù. tó tó bá yá sí ní irú àbá àbẹ́yẹn sáré fẹ́ ní ibi tẹ́ lápá tẹ́tí ni wọ́n ní sẹ́wọ̀n lẹ́sìn olóhùn oṣù sí àpá. ńlọlọba ọmọ báwọn oṣù sí àpá àwọn òpè ní àpá nìyẹn sọ̀rọ̀ báwọn tó kọ́ wọn rí sí ẹ̀ gbogbo wàhálà tó bá ń lọ látàárọ̀ kó látàárọ̀ wọ́n fẹ́ fi wo ṣiṣẹ́ kóró mọ̀kàn má mọ̀ wó délé. wọ́n yóò sábà bá dúdú à mo bí òjò lè rẹ́ rẹ́ wá fún yín mọ̀ yọ̀dọ̀ àbá àkọ́sọ́mà wà rẹ̀ wọ́n wá ní sára àtẹ̀yẹ fún tiwa olùdókòwò làbá lónìí fún ọ. ọ̀rọ̀ bá mi ẹ̀ ẹni tí yan ọlọ́ọ̀bá yẹn ajẹ́ni ló bẹ̀rù ọlọ́run fún ṣiṣẹ́ lápá tó wá ọlọ́run wọlé àgbàgbọ́dá àti alẹ́ fi wọn sáwù ọkọ sábà dá fún àtẹ́bí rẹ̀ nìka ọ̀sán láìsí kọ́má dá fún ọ̀nà ló bá wọn lọ wá. Thank you.

àwọn olóhùn sàdáyà torí bàbá ti tẹ̀ ìgbọ́rọ̀ lọ́jọ́ ní kí ìmọ̀ọ́mù ni wọ́n àwọn ìmọ̀ọ́mù ní mọ́sálásí ta pẹ̀lú àdìmọ́sí là á kó sọ́ọ́ níta ìyàn ìmọ̀ọ́rọ̀ tó jẹ́ bàbá àkàlẹ̀ ọmọlẹ́wọ̀ àlẹ́ lọ́kùnrin àwọn onílé ẹ̀ka kẹ́kọ̀ọ́ pé àmọ́lẹ́wọ̀ lọ́kùnrin àtẹ́lẹ̀ òun ni wọ́n yọ ọmọ mú ipò rọ̀ wọn lọ́wọ́. ẹ̀tọ́ láyé lónìí èyí tẹ̀ máa ń sọ àwọn àfa ní ìlú rẹ̀ tẹ̀ bá tó lọ́wọ́ bí ìdẹ́ sọ̀rọ̀ náà àwọn àfa àtúntò wọn sọ lọ́wọ́. àwọn àfa àlọ́ ni wọ́n ju àwọn àfa àtọ̀tọ̀ ìjẹ́ lọ ní kọ́mù wa. ń lọ ọmọ wa. ṣe àjẹsùn rẹ̀ ṣe ọmọ rẹ̀ ṣe àwọn ọmọ wọn kó tó látàrí ìjọ ọmọ ayẹyẹ sẹ́yìn rẹ̀ ti bí ó sì gbé oúnjẹ ìtẹ̀lú ọmọ rẹ̀. a bẹ́ẹ̀ ni àtìlẹ́yìn ìyẹn ìyá mọ́ríà kó tó pa ọmọ rẹ̀ lọ́wọ́ lóun àtọ̀wọ́ bí ìbẹ̀rẹ̀ ọmọ ẹ̀ máa ń wá ọmọ rẹ̀ jẹ lórí ìgbóni lé. yóò lórí báyìí ọba tẹ̀lé ọba ní ọ̀rọ̀ tó bá wà lórí òdìbò lé lórí wàhálà ara ìlànà wọ́n mọ fẹ́ sá ẹ sàmù mọ fẹ́ fọwọ́ yọ ọjà fọ màmá lọ́sùn sí ìjẹ́ra wọn tó sálájú màmá rẹ̀ mọ fẹ́ fọ́ máa mú tó ní gbogbo gbà tí ẹnì kan yọ̀ máa ṣe.

èyí yóò múlẹ̀ gbọ́gbà kádà wà ìsìn ìsàmùmá ìsìn wà lọ́yà. mo ń pe ọmọ yìí ní mọ́lẹ́ àgbà. mọ́lẹ́ àgbà ti fi mọ́ ọmọ ní àkọ́tù láàyè àkọ́tù láàyè. ẹ̀rú ọlọ́mọ ọba ti yọ̀wù àwọn ibi yìí ti sa fún ọlọ́pọ̀ ìtúkọ ẹ̀fọ́ jáde wúlé èyí nínú ìwọlé. àbájáde ìnáwó àti ẹ̀ẹ́dẹ́gbọ̀n pẹ̀lẹ́ ọ̀yà ń pè é ẹni bí bẹ́ẹ̀ ti ọjà inú ètò ìwé ẹ̀rọ ọlọ́run bẹ́ẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀ ẹni bẹ́ẹ̀ ti pèlú ọlọ́run àtàlẹ́ fún mi bá lọ sí máa wọ̀ mí o. mo sọ ní wọ́n yá wà á ní ọmọ yìí wọ́n á ti sọ ọ̀rọ̀ torí bẹ́ẹ̀ wọ́n náà wá wọ́n wọ̀nyí mo wá pẹ̀ ájáde láàrin àtọmọ tó máa jáde láàrin ájáde láti wáyé rẹ̀ lọ́wọ́ ọwọ́ adágbà ẹ̀ torí ọ̀rọ̀ mùsàfà yìí rẹ̀ lẹ́fà ni wọ́n yà kúlọ̀ ọdún fẹ́rẹ́ dàgbàsókè kíákíákíá wọ́n yà kúlọ̀ àgbà kò dúpẹ́ kó jù láyé ṣẹ́jú láyé ṣàkóso alẹ́ ìṣòro ìdílé yẹn àwọn ọ̀rẹ́ ẹ̀yẹ báyìí ọwọ́ wa. Thank you àwọn ọmọ yẹn wọn láti ẹsẹ kí wọn sá àtúntò yẹn lọ omi ọjọ́ àwọn ẹ̀rọ nígbà tí wọ́n fi ń ṣe wá táwọn bá ìjọ tó ní àná pé a máa ẹ̀ lẹ́ẹ̀kan àtẹ̀yẹ́ ní tọ́jú. النبي صلى الله عليه وسلم قال إنما الساعة بالمعروف ìtẹ̀lẹ́sì padà rẹ̀. òun aláṣẹ tó sọ fún ìpàṣẹ lábúrú báyìí tó ti tẹ̀wọ́ lọ́wọ́ nígbà tí kò káfẹ́lẹ́ tẹ̀wọ́ káfẹ́lẹ́ padà fẹ́ẹ́ tọ́lá ìgbà ló ti ṣe. onídàá ló kọ́ wá dá lóru òun náà ti ti kàá fún ara ẹni tí wọ́n ti wá lọ. ilé tí wọ́n ti dá lóru ọwọ́ lọ́wọ́ ẹ̀rọ ìrọ̀lọ́ bí o tiẹ̀ nígbà tó yẹ kó bàtà àtàgbáyà rẹ̀ o òun náà ti lọ fún ọ lórí ẹ̀sìn àti ẹ̀ka òun lọ́wọ́ àná. èsì kọ́kọ́ ọkọ̀ wà lórí wọn pàtẹ ẹ̀kú ìyàwó yóò tó lórí ẹ̀kú náà lọ sí ìlànà wọ́n bá pàtẹ èrè àti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ti báyé o tó kọ̀ lọ́dọ̀ ọmọ lórí ilẹ̀ lọ́wọ́ àná. Téèyàn máa ń wí bẹ́ẹ̀ bí àti ìdáhùn ìgbàdá ọ̀. Ìwọ̀n tí báyọ̀ káàkiri ẹ̀fẹ́ sọ ni pé téèyàn bá ní àti ẹ̀kọ́ ìdáhùn tó dájú ọ̀sẹ̀ àwọn ẹ̀rọ ìgbà. Ìmọ̀kẹ́ máa máa ń lo القرآن الكريم عليكم السلام ورحمة الله ayat ayat aláwọ̀ tó fẹ́ wọn ǹdọ́ọ́yá láti òdiwọ̀ tí wọ́n délé báyìí wọ́n kọ̀ wọn lẹ̀. kódà wọn kọ́ ọ̀rọ̀ kẹlẹ̀ ọ̀sẹ̀ láti ó ti ẹ̀ta sáà mú rẹ̀ ilé ẹni ìfẹ́ wọn. wọ́n ti àtọ̀ sàkáyà wọn sàkáyà ọ. wọ́n lè rọ́ọ̀lù bá àwọn ọ̀sọ̀ yà láti wọ́n lu wọn ọba àdìgbé náà lẹ́nu ọ̀fẹ́. bẹ́ẹ̀ ni ẹni tí mọ́lẹ̀ ẹni tí mọ́lẹ̀ ẹ̀fẹ́ ẹ̀fẹ́ ọ̀dọ̀ ọ̀rọ̀ àgbẹ̀rẹ̀ tó ìdá àbíyá lè sọ pé wá ìdá àbíyá yẹn kò túmọ̀ wípé wọ́n ilé kékeré. Torí ẹlẹ́dàá tó dáwà àti wọn ló fi wọn ní èrè pẹ̀lú táǹkà ní orin. Ṣùgbọ́n bí ẹ̀yà àpò aláǹfààní láti fẹ́ wọn. Yàtọ̀ kẹ́lẹ́ tó ṣe kó ti kọ̀pẹ́ kọ́ńbélé. Bọ́sì kọ̀pẹ́ kọ́ńbélé ló jẹ́ bọ́sì rẹ̀. Ṣùgbọ́n tó wípé ń bẹ tọ́lá ní àyẹ̀dẹ́ wọn tọ́lá ti lẹ́sẹ̀ ti ọ̀tá ti ta wọ́n tọ́lá ti pèsè ọ̀tá lórí wọlé ṣùgbọ́n kò túbọ̀ ẹ̀ máa lọ sí ìwọ̀n ọlọ́wọ́ rẹ̀. ẹjọ́ sẹ́sùn yẹn dáadáa lórí rọ́pò lọ́wọ́ wọn ti bọ̀ pé ó lọ́wọ́ sẹ́sùn. ṣé lórí ẹ̀sùn bá pẹ́ tí ó ṣe dáadáa.

sódà tí wọ́n bá ti fi òkú lé lọ́wọ́ báyìí ńlọ kó fún un bá lọ yọ̀ọ́ ilé kòtò ìyá àjọ ohun tí wọ́n jẹ́ ní. ọlọ́gbọ́dọ̀ ìwọ sọ́kọ́lọ́ ló bá lóde ìbò orí sára tí wọ́n ní. wọ́n má lè jẹ́lé tó lè kàkúbá ní ẹjọ́ ẹ̀. àwọn sàkóbá jọ kéré lọ adájú gbá pàdé ẹ wọn wá sọ fún ọmọ ọgbọdọ ní ilé ẹni tó bá rẹ ní ohun tí kẹrẹ àpàtẹ ìṣesí àti sáré lẹ́nu yẹn gbogbo tó jẹ ní ọgbọdọ wà sí sáré lẹ́nu àwọn ọ̀rẹ́ ìgbà wọ́n dájú ká fún ẹ wọ́n bá ń lásìkò yóò gbọ́dọ̀ lọ́kẹ́ aláàárẹ̀ wọ́n bá yẹ ọ̀rẹ́ bàbẹ́ gbọ́dọ̀ rẹ̀ tọ́lá kan rẹ̀ bẹ́ẹ̀ kó kú ìdí kan lọ bẹ́ẹ̀ kó tó bá rẹ̀ ọ̀wá lọ àtẹ̀yẹ náà ti kó dípò ẹ̀ tó gba adájú gba lọ́ọ̀nì ó ti tún àyè kúrẹ́ tó kọ́ bàbá rẹ̀ fáwọn ìdílé ogun bá ti ọ̀gẹ́ ìdásọ́ra. Aleykum salaam, láyé ìṣàlẹ̀, ayá tí lọ fẹ́fẹ́ yẹn. káfíńrà ni àti kò fẹ́ lọ́dọ̀ tí kò fẹ́ ṣe ẹni ẹ̀ka ẹ bá fẹ́ ra yẹn. àlùkò yẹn ní àkọsẹ̀ ní ọ̀rọ̀. wọ́n ti ṣe ọba ti ṣe ọba wa ti ṣe kọ́ sọ́ra o. wọ́n ti wọlé tí ti ṣe báyìí kí dáhùn tẹ̀wọ̀n fáwọn ọmọ tí wọ́n máa náà bá fẹ́ ló òkè òkú aláàbò àwọn èèyàn fẹ́ tó aláàbò bá ti ṣe wá.